adúpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba kan ṣoṣo ọba tí kò lórogún ọba tí kò láfijọ ọba tó yẹ sí pé kò sí ìbẹ̀rẹ̀ fún bíbẹ̀rẹ̀ ọba tí ò rẹ̀ sí òpin ó bíbẹ̀rẹ̀ laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul ọlọ́run ọba Allah subhanahu kò sí kankan nínú àwọn ẹ̀dá tí ó dàbí ọlọ́run ọba tó jọ ọlọ́run ọba wàhúwà sẹ́mi ìbàfíìs ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó ń gbọ́ gbogbo nǹkan tí àwọn ẹ̀dá ń sọ ni ọba tó ń gbọ́ gbogbo nǹkan yẹ́nyẹ́ ni albasir ọba tó sì rí gbogbo nǹkan pátápátá ni àti ntọ́pamọ́ àti nǹkan tó hàn àjọ́rí sí ìjẹ́ òjísí ọlọ́run ọba nabi sallallahu alayhi wa alihi wa sallam àwa tọrọ àlékún kí ọlọ́ọ̀bà nu ọlọ́ọ̀bà kó bá nàbì sallallahu alayhi wa alihi wa sallam kó bá wàrà ní àtàwọn sàhábà yìí náà kí ìkẹ́ náà kó má yọ ìmì àtẹ̀yìn náà lẹ̀ àtàwọn tí ó máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbéǹde alqiyama. naam eléyìí tí àfihàn bá ní sọ̀rọ̀ láti àná òun náà ni ìwọ̀ eléyìí tí a ní láàrin ara wa ìwọ̀ àgbàlagbà sọmọdé ìwọ̀ ọmọ kékeré sí àgbàlagbà àtàwọn ìwọ̀ míì náà eré tí yẹ ti pé a ní lọ́rùn ara wa eléyìí tó yẹ pé nínú ẹ̀kọ́ Islam òun náà ni kí a pé àwọn wọ̀nyí fáwọn tó ní wọ̀nyẹn kí a má fi ẹ̀tọ́ ẹnìkankan tó lẹ́tọ̀ọ́ lọ́rùn wa ká má fi dùn torí pé ìṣe báyìí rèé àìtẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni gbogbo àwọn tí wọ́n bá ní ìwọ̀ kan sí kejì lọ́rùn wa ká fún wọn ní ìwọ̀ yẹn ká pé ìwọ̀ yẹn fún wọn ìwọ̀ ọ̀gá sọmọṣẹ́ ọmọṣẹ́ sọ̀gá ìwọ̀ olórí sáwọn ọmọlẹ́yìn àwọn ọmọlẹ́yìn sólórí ọkọ síyàwó ìyàwó sọ́kọ bàbá sọ́mọ ọmọ sí bàbá àfà sọ́mọ kéwú ìgbòrú àwọn ìwọ̀ yìí wọ́n láwọn wọ̀ tó yẹ pé a gbọ́dọ̀ ní ẹ̀kọ́ nípa rẹ̀ tá a sì gbọ́dọ̀ máa gbìyànjú láti jẹ́ kí ẹ̀kọ́ Islam tí a bá ní lórí àwọn wọ̀nyí kí ó dé kájẹ́ kó lórí wa. قولي قرئ لاتيو دو النبي صلى الله عليه واله وسلم اباواتي النبي صلى الله عليه وسلم سوف ليس منا ما لم يوكر كبيرنا من روايه مي ليس منا ما لم يوكر الكبير ولم يرحم الصغير من روايه ليس منا ما لم يوكر الكبير ويعرف حق صغير ما لم يوكر كبيرنا ويعرف حق صغيرنا ويأمر بالمعروف وينهى عن المنكر النبي صلى الله عليه وسلم ní kò sí nínú wa kò kí ń sára wa ẹni tí kò bá kí ń fi àpọ́nlé fàgbàlagbà ẹni tí ò bá kí ń bu àpọ́nlé tí ò kí ń bu yìí fún àgbàlagbà irú ẹni bẹ́ẹ̀ ò sí lára wa wàlámiyà àrí haqqa saghirina náà gbogbo ẹnikẹ́ni tí ò bá mọ ìwọ àwọn ọmọ kéékèèké láàrin wa ó dẹ̀ fún àwọn ọmọ kéékèèké níwọ wọn gbogbo ẹni bẹ́ẹ̀ náà kì í sara wa. wàlámù ya'mur bil ma'ruf nínú ẹgbàá wa mi wa yanha 'anil munkar gbogbo ẹnikẹ́ni tí ò bá kí ń pa òyìn láṣẹ dáadáa tí ò dẹ̀ kí ń kọ́ bàjẹ́ fáwọn èèyàn kò sí lára wa ó fi rìnlẹ̀ wípé nǹkan tánàbí sallallahu alaihi tó fẹ́ kí á gbọ́yé nínú ìbánisọ̀rọ̀ yìí òun náà ni kí èèyàn máa pọ́n àgbàlagbà lé bẹ́ẹ̀ ni kí èèyàn dẹ̀ máa ìwọ ọmọdé kí èèyàn máa fọmọdé kí èèyàn jẹ́ni tí ó máa ṣe ìkẹ́ kí èèyàn jẹ́ni tí ó máa ṣàánú àwọn ọmọ kéékèèké kí èèyàn jẹ́ni tí ó lẹ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké nínú àwọn ìwọ̀ta nílọ́rùn ara wa ni nínú ìgbà wa kan tọwọ́lọ́dọ̀rọ̀ anábi sallallahu alaihi wasallam anábi ní inna min ijlalillahi ikramu dhi shaybati minal muslimin inna min ijlalillahi ikramu ikramu dhi shayba ilal muslimin àrẹ́bí nínú pé èèyàn kún ọlọ́wọ́n ọba lé èèyàn gbé ọlọ́wọ́n ọba tóbi nínú pé èèyàn pàtàkì ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala òun náà ni ìkìrọ́mù sí iṣẹ́ ìbà òun náà ni kí a máa pa àwọn tí wọ́n já gbàlagbà tí ti hewú níbi à ń sin ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ká máa fún wọn lápọ́nlé ká máa fún náà hadithu mi náà tún bẹ lẹ́lẹ́ tí wọ́n gbà látọ̀dọ̀ amru bin abasa radiyallahu anhu anna rasulallah sallallahu alaihi wasallam qala amru bin abasa radiyallahu anhu alimamu tirmidhi rahimahullahu ta'ala náà gba hadithi wa ó sọ yí pé anabi sallallahu alaihi wasallam sọ pé man shabba shaybatan fi sabilillah man shabba shaybatan fi sabilillah ẹni tó bá wu ewu kan irun funfun kan níbi ìsìn lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ló wéwú sí ibẹ̀ ló dàgbà sí anábi sallallahu alaihi wasallam ní kanat lahu nuran yawm al-qiyamah anábi ní nǹkan yìí máa jẹ́ ìmọ́lẹ̀ fún lọ́jọ́ gbẹ̀dà al-qiyamah ni tó ilé bá yóò jẹ́ ká mọ̀ pàtàkì ìdàgbàsójú ọ̀nà lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala yóò jẹ́ ká tí ò fọwọ́ kékeré mú ni mo ti ká hadithu kan fún wa lẹ́ẹ̀kan tí mo ní inna min ijlalillahi ikramu dhi shaybati muslim inna min ijlalillah dájúdájú nínú pé èyàn ń pọ́n ọlọ́wọ́n ba lé èyàn ń gbé ọlọ́wọ́n ba tóbi èyàn pàtàkì ọlọ́wọ́n ba èyàn gbé tóbi fọ́lọ́wọ́n ba Allah subhanahu wa ta'ala ikramu shaybati muslimin òun náà ni ká máa pọ́n mùsùlùmí tó jẹ́ abẹ́wú tó jẹ́ àgbàlagbà ká pọ́n lé wàhámìlì kùrán ọ̀rẹ́rì rọ́ọ̀lì fíhì wàljáfì àánì bákan náà ẹni tó gbé alkùrán dání kí náà ń pèlè tó gbé alkùrán dání òun náà lẹni tí alkùrán kẹrí mú bẹ ní orí ẹ̀ lójúdi hámìlì kùrán wàhámìlì kùrán ẹwà máa wo kìí jẹni tó há alkùrán nìkan ni wọ́n pè é wọ́n ń pè wá sákìyèsí nípa ìgbọ́lá fún wọn nínú hadithu yìí wa hamilil Qur'an ẹni tó ní ìmọ̀ al-Qur'an tó gbé al-Qur'an sí orí ghayril jáfi fíhí ghayril ghali fíhí wal jáfi anhu tí kò kí ń sẹni tí ó ń sàtẹ́jù níbi al-Qur'an al-Karim wal jáfi tí ó dẹ̀ kí ń sẹni tí ń sàtẹ́ tó níbi al-Qur'an báwo ni ẹsẹ̀ máa ń sàfihàn àti jù níbi alukur'an níbi lílo alukur'an fífi alukur'an sí lọ́wọ́ bá èèyàn gbọ́dọ̀ jẹ́ ni tí máa ń sàfihàn jù níbẹ̀ ó jẹ́ sí wípé nǹkan tí alukur'an kẹrìmù pèpè sí lèyàn máa labọ́ àwọn èèyàn lọ́rùn àbí lèyàn náà máa labọ́ rẹ̀ lọ́rùn láti fi sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ìsàfihàn nípa alukur'an ni bákan náà kó jẹ́ sí nǹkan tí alukur'an fi rinlẹ̀ tí alukur'an pèpè sí èèyàn ní máa lò ó èyàn ní máa tẹ̀lé èyàn ní fi sin náà Allah subhanahu wa ta'ala ìsàtì ètò nípa bá a ṣe ń lo alukur'an nìyẹn àrẹ́bí ní ẹni tí kò ń ṣerú àwọn nǹkan báyìí tó yẹ pé ó dúró déédéé pẹ̀lú alukur'an karim ó há alukur'an karim bẹ́ẹ̀ ni ó ń lo alukur'an karim láti fi sin náà Allah subhanahu wa ta'ala níbà mo ti bí àwọn salaful umma bá ṣe fi sin náà kò sí ọlá kankan kò sí orí kankan níbi kí n há alukur'an kọ́ mọ́ lò wàláhì ìyà ló jẹ fún yàrá lọ́jọ́ gbé alkiyama ó ní abu ishaq abu ishaq al-albiri rahimallahu ta'ala náà fi ń sọ ní orin wọn wọ́n ni idha ma lam yufidika al-ilmu khayran fa khayrun minhu an law qad jahilta wa in alqaka fahmuka fi mahawin فليتك ثم ليتك ما فهمت وني إذا ما لم يفيدك العلم خيرا nígbàtí ìmọ̀ bá sí ọ láǹfààní kẹ̀kẹ́ gbogbo ọmọ tó ní kò sí ọ láǹfààní fàkọ́ irun mi nù à ń la ọkọ̀ ìjà hílta eléyìí tó fi ń lo oore jù kọ wá nímọ̀ yẹn gan lọ ní kò jíjà láìmọ̀ta onímọ̀ ìmọ̀ pa láti dáadáa onímọ̀ ìmọ̀ ọ̀kọ̀ bàjẹ́ fún ọ a ò rí ìlò mọ̀ lára rẹ wàlá ìmọ̀ yẹn ọ̀sàǹfààní ìmọ̀ burúkú ni fàkọ́ irun mi nù à ọkọ̀ ìjà hílta ní tí ọba lóore fún ọ jù ń gan lọ ní kò jíjà láìmọ̀ta وإن ألقاك في وإن ألقاك فهمك في مهاوين tó bá jẹ́ sí pé tó ń ti àìsìntọ́ ọlọ́gbọ́yé náà ibi ìyẹpẹrẹ làgbọ́yé tó padà wá tí ọ lọ alqaka fahmuka fi mahawin tó ń ti bó ṣe nímọ̀ tó ń ṣẹbọ alqaka fahmuka fi mahawin bó ṣe nímọ̀ tó ń ṣe bídá alqaka fahmuka fi mahawin bó ṣe nímọ̀ tó ń ṣẹlọ́wọ́ bá òun parọ́ òun jẹ́ jìnà òun jalè fàlẹ́yìntàkà tó ń màláyìntàkà máa fàhímta à ọba yìí ti dá fún ọ kò tí a máa lágbòóyè kankan nígbèsí ayé rẹ̀ kò sí àǹfààní bí i mà nígbà tí yọ̀ọ̀bá ló mà kódà wàláhì aburú gidi ni màmá jẹ́ fún yàtí yọ̀ọ̀bá lò aburú gidi ni nítorí ẹ̀ làwọn olùmọ̀ yìí ṣe ń kìlọ̀ fún wa níbi kéèyàn nímọ̀ kéèyàn má lò ó so uh, ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó jẹ́ alálùkùránì tá ń sọ lẹ́ni tí kò kí ń sàṣejù níbi alùkùránì tí ó kí ń sàṣejù tó parí bákan náà wa ikramu wa ikramu ذِسْتُلْطَانِ الْمُقْسِطِ Ànábì sallallahu alaihi wasallam ní bákan náà inú pínyàn pán òun ni ká máa pán àwọn aláṣẹ tí wọ́n jẹ́ aláṣẹ tí wọ́n dúró dédé, tí wọ́n ń ṣe dédé níbi ìdarí àwọn èèyàn, ká pán wọn so ilé hadith mo kàyí alimam abu dawud rahimallahu ta'ala àwọn wọ́n gbà wá náà a ilé tí ó jẹ kámọ̀ yí pé anábi sallallahu alaihi wasallam ó gbọ́lá fún àwọn tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gbọ́lá fún pẹ̀lú pọ́nà ọba alékílá tí wọ́n síwájú bọ́nà ọba Allah subhanahu wa ta'ala ti tì wọ́n síwájú yẹn tó tì wọ́n síwájú wa lọ́jọ́ erí ó tì wọ́n síwájú wa ní ìmà ó tì wọ́n síwájú wa ní agbára ó tì wọ́n síwájú wa lówó àti dúkìá ọlọ́ọ̀bá Allah yẹ́ a gbọ́dọ̀ bá wọn lò ni wọ́n níbi fi sáájú wa yẹn ẹ̀kọ́ nìyẹn a gbọ́dọ̀ jọmọ lẹ́yìn àwọn wa nínú àwọn nǹkan tí ó yẹ kó yé wa dáadáa ni inú nǹkan tó sì yẹ kó lapa lára wa ló wà ká má jẹ́ ọmọlẹ́yìn tí kò ní lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn síwájú ẹ̀ ọlọ́run bá lọ́sùn fún àwọn sọ́lá al-Qur'an ọlọ́run ni wala tansawu al-fadla bainakum ọlọ́run bá ní ẹ má gbàgbé àwọn ọlá tọ́lọ́run bá àlékẹ́ láti láàrin ara yín fúnra yín ẹ má gbàgbé rẹ̀ la tansawu al-fadla bainakum ọlọ́run bá lọ́sùn fún àwọn sọ́lá sí àwọn ọlá kan fún wa lórí ara wa ẹ má gbàgbé ẹ̀ kódà àwọn ànábì ọlọ́wọ́ bá lọ́sùn hàn ṣára tilka rusul fagbọ́nà bá àbọ̀hù mala bá àbẹ̀ minhu man kallama Allah wa rafa'a ba'dahum darajat àwọn ànábì ọlọ́wọ́ bá gẹ́ ọlọ́wọ́ bá lè kẹ́lá gbọ́ láfápá kan wọn lórí apá kan wọn wọ́n jura wọn lọ́wọ́ kí ń sakẹgbẹ́ tí wọ́n dẹ̀ mọ́ láàrin ara wọn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mọ́ láàrin ara wọn àsìkò wa naam nínú àwọn nǹkan tí súnnà gbé wá níbi ìsàpẹ́lé àgbàlagbà òun náà ni albadu bilkedir nígbàtí a bá fẹ́ ṣe àwọn nǹkan kan tí ó nìdí ká bẹ̀rẹ̀ láti ibì kan tí ó nìdí pé àwọn kan lágbọ́dọ̀ ti síwájú àgbàlagbà lágbọ́dọ̀ bẹ̀rẹ̀ lórí ẹ̀ àgbàlagbà lágbọ́dọ̀ ti síwájú albadu bilkedir àwọn ẹ̀rí pọ̀ lórí ẹ̀ tó túmọ̀ sí pé kápá àgbàlagbà lé kásí àgbàlagbà síwájú nígbà tí a bá ní bùkátà sí kàṣẹ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ kẹ́ṣẹlẹ̀ lásìkò anábì sallallahu alaihi wasallam ṣọwọ́yítọ̀ nínú ríwáyà mi mọ̀háyítọ̀ mọ̀háyítọ̀ ta'ala mọ̀háyítọ̀ ni òun jẹ́ kó yíwa pé nǹkan yẹ ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ hadith mo sọ wà ní Bukhari wà ní Muslim ó wà náà sunan hadith gbajúmọ̀ dáadáa ni òun àti muhayyitọ̀ yẹn muhayyitọ̀ bun Mas'ud bun Zayd ni òun àti Abdullahi bun Sahal wọ́n wà lọ sí Khaybar lọ́jọ́ tá à ń wí Khaybaru nẹ ní wàhálà ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ Khaybaru lásìkò yẹn láàrin àwọn Yahud àtàwọn ará Madina àwọn Yahudi ń kílèmù pé àwọn làwọn ní Khaybar àwọn ará Madina náà ń kílèmù pé àwọn làwọn ní Khaybar wọ́n wá lọ sí Khaybar lọ́jọ́ yẹn láwọn méjèèjì yẹn láti lọ ṣiṣẹ́ láti wá ìjẹ̀mú lọ sí Khaybar gbà tí wọ́n dé Khaybar fatafarraqa li hawaijihima àwọn méjèèjì ó ń kálukú wọn túká wọ́n wá bùkátà wọn lọ ẹni tí ó lọ sọ́nà bí ẹni tí ó lọ sọ́nà bí ìgbà tí mọ̀háyísọ̀ máa padà dé ó ti bá Abdullahi ibn Sahal nínú àgbàrá tí yí ibi tó kú sí nìyẹn ó sá ó sá bẹ́ẹ̀ nínú bí pé àwọn Yahud ni wọ́n pa Abdullahi ibn Sahal ọ sá délé ó sọ fáwọn èèyàn rẹ̀ pé bí táwọn lọ

ẹ̀jẹ́ Abdullahi ibn Sahal gẹ́gẹ́ tó kú ara ta bó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ nìyẹn lórí ìṣẹ̀lẹ̀ èèyàn rẹ̀ ọmọ ìyá rẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ní kábíyè kábíyè anábì ah, <coughs> ni bàtú sọ̀rọ̀ tán ṣùgbọ́n yí sọ náà sọ̀rọ̀ lórí pé bí nǹkan ìṣẹ̀lẹ̀ bí nǹkan ìṣẹ̀lẹ̀ rí sani sọ lọ́sọ̀ àti sọ́wọ́ sọ fún wọn pé tẹ́lẹ̀ búra nígbà fífì báwọn Yahudi ni wọ́n pa àwọn lánàbí àwọn olè búra o ìdí òsì tí yóò àwọn ti bóun náà lọ òun náà dé lòun tó tó ti wá lè búra nígbà fífì ẹ̀yìn Yahudi búra nígbà fífì pẹ́yìn kọ́lẹ̀ pa ẹni yìí kẹrì fọ́ra yín má torí tẹ́yìn bá ti lè búra nígbà 50 ẹ̀ fi gba ẹ̀tọ́ yín lọ́rùn àwọn yahudi nìyẹn tẹ́yìn náà bá ti wá lè búra ẹ̀yin náà búra tẹ́ bá ti lè búra nígbà 50 ẹ̀yin náà ti fọ́ra yín mọ́ nìyẹn ànábì sallallahu alaihi wasallam ló padà wá àkọ́lá ìgbà táwọn yahudi bí ra nígbà 50 páwọn fọ́lá wọn pa ànábì sallallahu alaihi wasallam lọ́ọ̀ṣẹ̀ wá san owó ẹ̀mí abdullahi ibn sahal tí láyé fàyọ́ ń bẹ̀ ni pé ànábì sallallahu alaihi wasallam nígbà tó fẹ́ rojọ́ lọ́jọ́ náà lọ́hùn tí ọmọ kékeré tó tó sáré sáájú láti rojọ́ Ànábì ní kabir kabir màgbàlagbà fàgbàlagbà lé tó túmọ̀ sí pé inú sunna ni pé tá a bá wà ní jòkó tí a bá ní bùkátà sí kéèyàn rojọ́ kó gbẹnu wa àwa tó kù rojọ́ àgbàlagbà nù wa láti síwájú pé ẹ rojọ́ nínú sunna nìyẹn pé èèyàn lẹ́kọ̀ọ́ sàgbàlagbà

Hmm. fàgbàlagbà ní àrẹ́bìsọ̀ aláwọ̀sánàmọ́ àgbẹ̀ká fàgbàlagbà náà àyàfi tó bá jẹ́ sí pé àwọn èèyàn wà lágbẹ́ ọ̀tún wa wọ́n wà lẹ́gbẹ́ òsì wa àwa fẹ́ gbé nǹkan fún yẹn ìgbà yẹn láti ẹ̀gbẹ́ ọ̀tún sáájú ẹ̀gbẹ́ òsì hákù kan nìyẹn kódà kọ́ yẹ pé ọmọ kékeré ló wà lẹ́gbẹ́ ọ̀tún yẹn àbí kódà kọ́ yẹ pé ọmọ kékeré ló wà lẹ́gbẹ́ ọ̀tún àwọn àgbàlagbà náà wà lẹ́gbẹ́ òsì à nítorí wọ́n jíjá àgbàlagbà káwá gbé fún wọn á ti ẹ̀gbẹ́ ọ̀tún síwájú ìwọ́n tó wáyé pé wájú wa ni wọ́n wà àbáwọn àgbàlagbà wà wájú wa àwọn kéèkéé wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àwọn míì wà lẹ́gbẹ̀ẹ́ òsì iwájú láti gbé tàgbàlagbà láti gbé kéèké pé nítorí pé iwájú lọ́lá ju kágbé lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lọ bọ̀ títí pé àgbàlagbà wà bẹ̀ ibi tá ti ti ọmọ kékeré síwájú àgbàlagbà ni pé tó wáyé pé àwọn ọmọ kékeré wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àgbàlagbà wà lẹ́gbẹ̀ẹ́ òsì agbèfọ́mọ sí agbèfọ́gbàlagbà kódà tó ń ti bẹ́ẹ̀ ọjọ́ tí adébísọ̀ lọ́sọ̀rọ̀ fẹ́ pín nǹkan Abdullahi bin Abbas lọ́wọ́ wà lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ ọmọ kékeré gbogbo alam Abdullahi bin Abbas àwọn àgbàlagbà wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ anabi wọn gbà yọ̀ǹda lọ́dọ̀ abdullahi bin abbas pé abdullahi bin abbas ti kì í gbé kínní fáwọn àgbàlagbà torí pé hákù rẹ ni òun lọ́yẹ̀ kánábi gbé fún ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam fẹ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ fáwọn àgbàlagbà rí bí anabi sallallahu alaihi wasallam kì í fojú di àwọn àgbàlagbà dé anabi sallallahu alaihi wasallam tí máa ń kọ́ àwọn ọmọ kéékèèké lẹ́kọ̀ọ́ ní ìlẹ́kọ̀ọ́ sáwọn àgbàlagbà dé abdullahi bin abbas wà ní anabi èmi náà mọ ìyà àgbà ṣùgbọ́n gbogbo tó bá jẹ́ pé látọ̀dọ̀ rẹ ló ti èmi ò ní gbọ́lá fẹ́ nìkankan lórí tó bá wá lọ́dọ̀ rẹ̀ sọ fẹ́ mi ara mi o àrẹ́bì tó bá ti jẹ́ látọ̀dọ̀ rẹ̀ ni o wà rẹ̀ làwọn wà lè wà ríkà àtọmọ kékeré àtàgbà alágbà mi wà gbé ẹ̀tọ́ tèmi tí ń bọ̀ látọ̀dọ̀ rẹ̀ wà gbọ́lá fẹ́ nìkan lórí ẹ̀tọ́ mi tí ń bọ̀ látọ̀dọ̀ rẹ̀ tó bá yẹ pé ìhùn nígbà àrẹ́bì sọ lásán mẹ́sẹ̀ wá gbé fún ṣé báyìí sì ibi tó lágbára dé kódà níbi sọ́fú àrẹ́bì sọ lásán mọ́ ń pàtàkì àwọn àgbàlagbà anábì sallallahu alaihi wasallam tó máa ń tó sọ́fú anábì sallallahu alaihi wasallam sọ̀hábí tó gba hadith yẹn wá ó ní anábì sallallahu alaihi wasallam yamsahu bi manakibina anábì ọmọ afọwọ́ra ara wọn kí ní yẹn pàtàkì àwọn nǹkan yẹn téèyàn bá ń ṣe láwùjọ yìí gbà mí ẹni ní òrùn pé wàhálà yẹn ti pọ̀ jù lára àwọn ẹ̀tọ́ ìmáàmù sí ni sábà tó sáfútẹ́ tí ọ̀rá dúró báyìí tó ẹ̀yẹ tó síwájú ìkàyé yóò kejì kádáadáa ọjọ́ ti kára yìí ọjọ́ ẹ̀tẹ̀ yìí ẹlòmí ojú ẹlòmí ojú lé wàhálà tí ó kọjá rẹ ẹ̀wọ́n àti ẹ̀kọ́ gínú fún wa lánàá ìtòhun nìkan wà níbi pé tó ń lè nípa anẹ́sì ò ní bẹ̀rẹ̀ sí máa kírun àgbà tó anẹ́gbà parí gbogbo sọ fún yẹn níbi tó gbogbo gbólóhùn tánàbí máa ń wuyẹ kìí ṣe gbólóhùn lásán anẹ́bí máa ń tẹ̀lé pẹ̀lú tẹ̀lé ó ní sọ̀hábí tó gba hadith ẹwà Abdullahi ibn Mas'ud àbí ma'am jare ma'am ológba hadith yẹn wá ní wá sàfihàn ọ̀hún Abu Mas'ud al-Ansari ni Abu Mas'ud al-Ansari wọ́n ní káàrin nàbí sallallahu alaihi wasallam yamsahu bi manakibina anábí sallallahu alaihi wasallam a máa fọwọ́ pa ìjìká àwọn yóò máa fọwọ́ dírẹ́sì ẹ̀ nígbà táwọn bá wà lórí irun fi sọ́lá wa yaqul anábí ọmọ aṣọ ẹ má yapa kí ẹ̀mí náà má bàa yapa ìyapa lórí sáfú ní má mú ẹ̀mí yẹn yapa ni ẹ̀mí wo ní ṣọ̀kan ànábì ní ẹ ṣe déédéé o ẹ má yapa o kẹ́mi yín náà má bàa yapa ànábì sallallahu alaihi wasallam tó bá ti wá ń ṣe léyìí àwọn tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé mi liyalili láàmù yẹn láàmù amúrù ni àwọn tó gbọdọ̀ tẹ̀lé mi tí ó wà ní sọ́fún tó tẹ̀lé ibi tí mi ànábì dúró sí yẹn pé sọ́fún alákọ̀ọ́kọ́ tí ó súnmọ́ mi jùlọ àwọn ulul ahlami minkum àwọn àgbàlagbà wọ́n ti bàlágọ̀ nínú yín lẹ́tí kọ́ bọ́ síwájú wà nóhà àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ ẹ pé tí ìrún bá fẹ́ ṣe bákan ìmọ̀ ń bẹ fún wọn láti tún rún àwọn ẹnìkan wà ní sọ́fún wájú ẹ wo tó bá ọ̀rọ̀ ká ti àgbàlagbà tájú débi sọ́fún ilé táwọn olùmọ́kàn sàlàyé ń bẹ̀ ẹgbẹ́ bí sheikh al-allamatu salih al-uthaymin muhammad bin salih al-uthaymin rahimahullah ta'ala ìgbà tó ń sàlàyé hadith yìí tó ṣẹ́fù riyadu salihin wọ́n ní kò sí ibi tánàbí ti sọ bẹ́ẹ̀ láyé ẹ sì mọ́ gbọ́ yé bẹ́ẹ̀ pé tọ́mọ kékeré bá ti sáájú tó bá ti wà ń wájú ẹ̀yìn àgbàlagbà ànábì kìí ṣe pé ànábì ọ̀sọ́ yìí pé tọ́mọ kékeré bá ti wà ń sọ fún wájú ẹlé wọn ẹ̀dà sẹ́yìn kọ́ ìbínú ìbínú ìbínú ìbínú ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ànábì sọ pé ànábì sọ pé láyé lili minkum illa ulul ahlami wà nùhà ànábì ọ̀sọ́ pé ẹni bọ́dì ò gbọ́dọ̀ tẹ̀lé mi kò gbọ́dọ̀ kángun sí mi kò gbọ́dọ̀ súnmọ́ mi jùlọ nù yíyá àfa wọn tí wọ́n já gbàlagbà àtàwọn tí wọ́n jẹ́ olùmọ̀ ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ nígbà náà mi sọ ni pé ká jẹ́ páwọn tí ó tẹ̀lé mi ni ànábì sọ pé kò gbọ́dọ̀ jẹ́ páwọn míì ni ó tẹ̀lé mi yàtọ̀ fáwọn yẹn sọtọ́ bá yẹ pé àwọn tó súnmọ́ sọ́fúwá àwọn tó súnmọ́ ànábì ìjọ àbáwọn tó súnmọ́ ìmọ̀mù ìdílé sọ́fúwájú tó bá ń kọ́ àwọn kéèké náà ni tí wọ́n bá ti ṣéèkì ní tí wọ́n bá ti ní da sọ́fúrú tẹ̀rẹ̀ sì ní dàrún orú ẹ̀sìn wọ́n lẹ̀ mẹ́. ṣùgbọ́n tó dáa jùlọ òun náà ní kọjá páwọn àgbàlagbà ní odò síbẹ̀ so à ń fẹ́ kọjá páwọn àgbàlagbà ni wọ́n tètè máa dé tọ́yẹ́ pé àwọn ní odò kúta fúwájú àwọn tó jólúmọ̀ ní odò kúta fúwájú kí la fẹ́ fàyọ́ ń bẹ̀ ànábì sallallahu alaihi wasallam ń bá débi wípé àti àgbàlagbà sáájú níbi sọ́fú kódà níbi ìrun kíkí nígbàtí Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé àwọn wo ló lẹ́tọ̀ọ́ láti jẹ́ aṣíwájú wa láti kírun fún wa Ànábì ní ya ummul qawm aqra'uhum àwọn tí ó máa lídì kírun fáwọn ìjọ fáwọn èèyàn wa aqdamuhum qira'atan àwọn tó há alkùránì jùlọ tó ma alkùránì jùlọ láàrin wọn àwọn ni ó sáájú fa in kanat qira'atuhum sawa'an anábìnrin tó bá jẹ́ sí pé kíka kùránì wọn àti há kùránì wọn wá dọ́gba ní ìbájẹ́ ma kùránì ká tó bá fi lè dọ́gba táà tí ò sẹ́nìkan tó jọ nìkan lọ́mbẹ̀ fal ya'ummahum aqdamuhum hijratan ìdàgbàlagbà níbi báyìí bẹ̀tì ìjágbàlagbà níbi títí náà bàrà rẹ̀bi tuntun bíi àrẹ́bi ní kọjẹ́ sí pẹ́ni tí ó ṣáájú wọn lẹni tó bá gbawájú nínú wọn ṣe híjírọ́ ṣẹ́rí híjírọ́ lásìkò àlẹ́ ìṣọ́lá sáà tó ṣe lọ sí Mẹ̀dínà yẹn àwọn tó ètè ṣe híjírọ́ alákọ̀ọ́kọ́ wọn lọ lájà wọn lè ṣe jùlọ o ẹyẹ bí ayà kọ̀ọ̀rọ̀ àìlẹ̀ ṣe fi nílẹ̀ السابقون الأولون السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان so àwọn tún ẹni tó bá kọ́kọ́ ṣáájú ṣe hijira lọ sí Mẹ̀dínà náà àwọn sọ̀hábà wọ́n yẹn ṣẹgbẹ́ àwọn tó padà wá lẹ́yìn wọn sọ̀hábà wò nínú yín ta ni ẹni tó ṣáájú nínú hijira bóò lẹ́ ṣe ṣe hijira yín ṣe àsìkò wọn ni wọ́n ṣe hijira tiẹ̀ tàbá rí pé ẹni yìí ó ṣáájú ẹni yẹn ṣe hijira ṣe ìbáyìí sìn á ti síwájú nígbà tó bá tó wá fa ìkánu filhijira ti sàwà ta bá tó wá rí kí àsìkò kan náà ni wọ́n jọ sí hijira náà wọn tó gbáwájú ara wọn bẹ̀ anẹ́bìtàlọ́sọ̀rọ̀ ní faliya umuhum akbaruhum sinan arábìnrin ẹni tó bá dàgbà jù lọ́jọ́ orí láàrin wọn lọ́wákù tí ó lè kí ọmọ yí wa bẹ́ẹ̀ àwọn èèyàn kan wábdù juhaina nínú hadith alimam hakim gba ní musadrak wọn wábdù juhaina àwọn ikọ̀ kan tí àwọn ará juhaina rán wá sọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam lásìkò anabi sallallahu alaihi wasallam wọ́n wá sọ́dọ̀ anabi faqama gulamun liyatakallam ọmọ kékeré àrin wọn bá dìde wọ́n gbé káwọn èèyàn kẹ́ gbé odidi àwọn òjíṣẹ́ dìde àwọn èèyàn dìde aṣojú dìde kí káwá rí ànábì sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ ẹ̀sìn káwá kọ́ àwọn nǹkan kan wá lọ́dọ̀ ànábì kan padà wá kan padà wá kọ́ àwọn nígbà tó bá dé nígbà tó wá dé bẹ́ẹ̀ tó máa sọ̀rọ̀ bọ́mọ kékeré ni wọ́n ṣe dìde ó àbí ó bọ́mọ kékeré wọn hulam ìtẹ́pẹ̀ ní hulam òun lọmọ tó yẹ pé ó ti ń súnmọ́ àsìkò bùlù ó ti ń súnmọ́ àsìkò tó fẹ́ bàlágọ̀ bẹ̀kù tí bàlágọ̀ irú ọmọ yẹn bá dìde ó arábìnrin dákẹ́ dákẹ́ wọ́n bá kékeré ìdákẹ́ arábìnrin fa ainal kedir àgbàlagbà nù yídá gbọ́n wá so eléyìí báyìí náà wá ṣẹ̀ṣẹ̀ wá ó wá ṣẹ̀ṣẹ̀ wá foríforí láàrin ara wọn jùlọ ah, láàrin wa lọ́ẹ̀sọ̀ abá nǹkan àdéhùn ọlọ́sàn àmì tètè kọ́ ọmọ ńlẹ́kọ̀ọ́ tó dákẹ́ dákẹ́ àgbàlagbà ní kọ́sọ̀rọ̀ ṣé bá yìí tó bá jẹ́ pé àwa nínú àwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ sí àtúnṣe yẹn ti máa ń kẹyìn lábùkù járe wọ́n kàn máa kẹyìn lábùkù wọ́n kàn máa kẹyìn lábùkù ìgbéraga wọ́n jẹ̀ ti pọ̀ jù gan ọmọ ọdún mélòó gan ni wọ́n gan òun lànàbì sọlọ́lá sọlá mi dẹ̀ ń sọ yìí lànàbì sọlọ́lá sọlá mi dẹ̀ ń sọ yìí pé á ah, dákẹ́ ẹ̀wù bá nàbí jẹ́ mọ́ ń kọ́ àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ́ anábì òfin ti jú láti kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó bá yẹ kó wà lára yẹn ẹ má jẹ́ kí àwa náà ká mọ rí ìgbà ẹ̀kọ́ súnà síbi ẹni pé wọ́n yẹ̀ wá wọ́n yẹ̀ wá jàbí wọ́n kàn alábùkù káàtì mọ́ máa ti jú àti sòdodo fáwọn èèyàn ilé ayé ìwọ̀n títí ní tó bá jẹ́ alkiyama wọ́n ní bẹ́ẹ̀dì ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ti pèsè náà gbàljanna tó wà lórí bẹ́ẹ̀dì ala al-ara'iki yanzurun ó ti pèsè ẹ̀kalẹ̀ fún wọn tó ẹjẹ́ ká máa gbìyànjú ká máa báwọn yẹn sódodo naam ilé ìbáyìí náà àwọn olùmọ̀ tó jẹ́ kó yé wípé ẹ̀rí ni tó yẹ náà níbi tàbí sallallahu alaihi wasallam ní ká wo ìwà àwọn àgbàlagbà dé Ànábì ní idha salla ahadukum falyastaghfir Ànábì sallallahu alaihi wasallam ní tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yí bá ń kírun fáwọn èèyàn Ànábì ní kọ́yà sí ẹ̀rùn ẹ̀ ní fúfú yẹ́ o ó sì ẹ̀rùn ẹ̀ ní fúfú yẹ́ kó mọ́ fagùn púpọ̀ fa inna minhum ad-da'if torí pé inú bí àwọn tó ń ní àwọn ìṣòro ara kọ̀ọ̀kan tó yẹ pé ọ̀lẹ ni wọ́n wọ́n ń bẹ nínú àwọn tó tò lẹ́yìn rẹ̀ wòye sí wọn fi ti wọn sínú sírò wastaqim àwọn aláàárẹ̀ náà ń bẹnu àwọn tí wọ́n wá kírun kíyàn sínú fúyẹ́ wálkẹ̀bí ṣẹun kágbàlagbà náà ọ̀lẹ làgbàlagbà náà ṣá torípọ́nà ọba àlékẹ́lá khalaqakum min dha'fin ọlọ́wọ́ bá dá wa láti ibi tó lẹ nígbà tá a dé sílé ayé ní kékeré ẹ̀rìpọ̀ lẹ̀ ni wá zinal ba'udọ́ eṣinṣin yàmùyàmù àwọn nǹkan yóò mọ̀ kó ní abáwa à nílè lè fún ara wa wọ́n bá wa lè ẹ̀fìn kan rọ lẹ́gbẹ̀ẹ́ tàbá yá ìgbọ́n mọ̀ rẹ̀ díẹ̀ tí ó bá ní ثم جعل من بعد ضعف قوة lọ́nà lẹ́yìn tí a ti lẹ́yìn لتن، lẹ́tán بعد كلا سوين láti sọ ثم جعل من بعد قوة ضعفا وشيبا ọlọ́run lẹ́yìn tẹ́ tó wá lágbára ọlọ́run wá sọ yínda lẹ ọwá mú irun funfun jáde lára yín tẹ́rí ìpele mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọmọ ẹ̀dẹ́ yẹn kọjá lórí ẹ̀ àwọn ìpele márùn-ún kẹ́ ń bẹ àbáwọn ìpele mẹ́jọ ẹgẹ́ bí àfọ́ olórin fẹ́ sọ ó ní samaniyatun la budda minha ala al-fata wala budda tajri alayhi samaniya sururu wa hammu واجتماع وفرقة وعسر ويسر ثم سقم وعافية قل ثمانية láàbùdà minha ala al-fata àwọn nǹkan mẹ́jọ kan bẹ̀ ọ̀ràn yẹn ni kí ó ṣẹlẹ̀ sí yẹn nù gbèsè ayé yẹn wà láàbùdà tẹ̀jẹ̀rí àlẹ́yìn samaniya ọ̀ràn yẹn ni mẹ́jẹ̀jọ ń gbọ́dọ̀ kọjá lórí yẹn nù gbèsè ayé yẹn alákọ̀ọ́kọ́ sùúrùn ìdùnnú kò sí bẹ́ẹ̀ gbé sílẹ̀ ayéláyé tí bàánújẹ́ òní tẹ̀lẹ̀ sí wájé tí máa ń wà fòrò kọ̀tún ńlá kójọ báyìí a ti kójọ pẹ̀lú àwọn èèyàn kan náà rí láwọn àsìkò kan sẹ́yìn àwọn ẹ̀dà báyìí wọ́n fòrò kọ̀tún látúnṣe pínyà wájé tí máa ń bá a ṣe ń kójọ lónìí náà nínú àwọn nǹkan tí ó kọjá nínú ìgbésí ayé wa ní ti

máa dàgbà nínú kúrì àwọn àgbàlagbà léèyàn fọwọ́ mú ni o ìmọ̀ kọ́ ọmọ dàgbà tàbí kọ́ dàgbà kò rí ìkúrì àmọ́ pé ń dàgbà ìní rí ìkúrì ó rí dáadáa ó rí o mẹ́jẹ̀jọ yẹn gbọ́dọ̀ tẹ̀lẹ̀ sí ẹnu ayé náà ilé yìí báyìí rè anábì sallallahu ní ká mọ̀ wọ́n ní sọ́lọ́ sáà tó fẹ́ ká sọ ìwà àgbàlagbà lórí ọ̀rọ̀ èyí ń náà rèé káwọn àgbàlagbà rẹ̀ dákun mọ́ bínú ìrún tó bá yẹ ká fàgùn àlẹ́bìnrin ní ká fàyún náà gùn bí irun rọ àsòbá àgbàlagbà tí ó bá bínú náà kó bínú bí yún ágàmọ́ parọ́ àṣà àgbàlagbà rẹ̀ níbi àyín àgbàlagbà náà tó bá ti dìrọ̀ àsòbá náà ànábì náà ń kírun fáwọn àgbàlagbà ànábì àti mọ́ fàágùn gidi anabi sallallahu alayhi wa sallam kọ̀kọ́ wa bẹ́ẹ̀ nígbà tí mu'az bin jabal tó ń ṣe irú ẹ̀ tó lọ fẹjú ẹ̀sùn anabi ní afatanu anta ya mu'az nǹkan anabi sọ fún mu'az bin jabal ah, ṣé onífìsí ni èèyàn ni wọ́n fẹ́ jẹ́ ni wọ́n fẹ́ máa kó nira báwọn èèyàn ni. sọ nítorí ẹ̀ nígbà tí sheikh sọ́ọ́lì òsèmí rahimahullahu ta'ala nígbà tó ń sàlàyé hadithu tí mo kà yí nínú riyadu salihin sheikh ní tó bá jẹ́rùn tó yẹ ká tánàbí ní ká fagùn ní àfagùn gbogbo ẹni tí ó bá bínú ni kó bínú wọ́n tó tọ́lẹ́ lómìn náà rè òròjú ti ó ti kó bẹ́ẹ̀ lómìn kí ẹ máa fẹ́ kí ẹ máa rọ́jú sin lọ́hùn kí ẹ máa sin lọ́hùn bá pẹ̀lú rọ́jú lẹ́lòmíì ń ṣe níbi jẹ́ sí pé irun jẹ́ oògùn gan ẹlòmíì ọmọ complain gbogbo pé ṣùgbọ́n kéèyàn ní ẹ̀kọ́ náà béèyàn ṣe ń ṣe kí ni béèyàn ṣe ń ṣe nígbà tí èèyàn bá fẹ́ nígbà tí èèyàn bá fẹ́ tí èèyàn bá fẹ́ kírun àwọn olóyè kéèyàn fàgbọ̀n àwọn olóyè kéèyàn ṣe ní kúkúrú pàápàá jùlọ ànábì sallallahu alaihi wasallam gan ànábì sọ wípé nígbà míì wọ́n mọ̀ bọ̀ wá sí mọ́sáàsì pẹ̀lú àníyàn pé òun fẹ́ fàárọ̀ gan ni ṣùgbọ́n tóun bá ń kírun lọ́wọ́ àrẹ́bẹ̀ wa sí ìrun ní kúkúrú àrẹ́bẹ̀ wa ka suratul ni idha as-sama'u infatarat wọ́n bí alẹ́bí lè rí lóde ànábì wa ni à ìgbà mí òun ti lẹ́nu kóun fẹ́ fa ìrúgbìn tó ń ti mọ̀ pé àwọn ìyá wọn ń bẹnu mọ́sáàsì àwọn ìyá wọn àwọn ọmọ yìí ti ní bùkátà sáwọn ìyá wọn sẹ́ni pé tọ́mọ kékeré bá ti ní ájà sí ẹ̀kọ́ làwọn ọmọ fi ń sọ ànábì wa ti torí bẹ́ẹ̀ ànábì wa yóò wá yóò wá yóò wá ti ọrùn ní kúkú yẹ tó túmọ̀ sí pé ànábì sọ lọ́sàn máa ń sọ ìwọ àwọn ni o kí ìyá rẹ̀ wà mọ́sálásí tó bá ti wá farun ìgòjù fún kó nínú àwọn ìkà tí a tún ní láti tún mọ̀ ò ní wípé tó bá dípa afẹ́ kíra wa gan afẹ́ sálámọ̀ síra wa ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi ni ó sálámọ̀ sí ẹni tó wà lórí ìjòkó bákan náà arọ́kíbù ẹni tó gùn kan òun ni ó sálámọ̀ sí almanshi ẹni tí ń rìn ìgbítàwà ọmọ kéékèèké àwọn ẹni kan sálámà yusallimu saghiru ala kabir àwọn ẹni kan sálámà sàgbàlagbà àwọn ọmọ kéékèèké ní kásálámà kí ẹ mọ́mọ́ ẹ̀fẹ́sì pé àgbàlagbà ní ọkọ̀ọ̀kọ̀ kí wọn ẹ̀rí àgbàlagbà yìí sálẹ̀ mọ̀ sọ̀rọ̀ wal kabir wal ẹni tí rìn yọ sálámà sẹni tó jòkó lẹ̀ so bákan náà wal qalilu ala al-kathir àwọn tí wọ́n kéré àwọn ní ọ̀sálámà sáwọn tí wọ́n pọ̀ nítorí ẹ̀ kẹtùmọ̀ wọ ẹ̀kọ́ ànábì sallallahu alaihi wasallam hadith mi ń bẹ tánàbí bá ń lọ ànábì lọ́jọ́ kan ànábì wá rí àwọn ọmọ kéékèèké láwọn àgbàlagbà wọn náà lédè wọ́n ti ra àwọn ọmọkéèké tá a pọ̀ mí fa ọkàn ọmọkéèké náà wọn kékeré mẹ́ta ìbùdẹ fún wọn dé àwọn aláàjì áá ah, ah, kẹ́kàn báyìí náà ni sáá anábì sallallahu alaihi wasallam kọ́kọ́ sálámà sáwọn ọmọkéèké torí pé ẹ̀kọ́ ni pé àwọn tó bá kéré ló ń kà ni wọ́n kọ́kọ́ sálámà sáwọn tó pọ̀ tẹ́tẹ́ wọn bá jẹ́ pé wá wípé tó bá jẹ́ pé àgbàlagbà lọ́wọ́ kọ́ rí ọmọ kékeré ńkọ́ jẹ́ kọ́ máa retí pé ọmọ kékeré ńkọ́ òun lọ́kọ̀ọ́ lọ́wọ́ kọ́ rí wọn lọ́kọ̀ọ́ sálámà sí eléyìí náà ni àwọn àgbàlagbà náà gbọdọ̀ dìmú irú àwọn ọwọ́ ọmọ kékeré lórí àgbàlagbà náà nù tó bá jẹ́ pé ìwọ àgbàlagbà ìwọ náà ló ń lọ ọmọ kékeré lọ́wà lórí ìjòkó ńkọ́ sàǹpàdé bí ní ẹni tí bá ń rìn ní kọ́ sálámà tẹni tó bá jòkó wá ní àgbàlagbà kó tó ká àgbàlagbà èyàn máa ń fi àpọ́nlé ra àpọ́nlé ni tẹ́yìn bá ń pa ọmọ kéèkéé lé wàláhì àpọ́nlé táwọn ọmọ kéèkéé ọmọ fún yẹn yóò kọjá báyìí lọ́mà tí wọ́n tẹ́yìn náà bá tijú àti gẹṣin àmọ́ kéèkéé náà ní tijú àti àẹ́sìn àwa ọmọ kéèkéé náà ní tijú àti dá ní àgbàlagbà mọ́lẹ̀ o àti kí ẹ̀yin àgbàlagbà náà rọra gun ẹṣin àwọn ọmọ kéèkéé táwa náà má bàa wọ́n yìí lè bú àgbà ṣùkọ́nà ọba kọ́dá kó kó sànù wa ṣùgbọ́n ilé ìbáyìí nínú àwọn ẹ̀kọ́ tí àó wà ń bẹ nìyẹn náà nítorí àsìkò ọjọ́ ti lọ gan èyí kí n tó fi ẹyọ kan àbí méjì kan nínú àwọn ẹ̀kọ́ òun náà ní kẹ́hìn jẹ́ni tí ó mọ̀ ti ju àgbàlagbà alhaya uminal kabir kéèyàn máa tijú fàgbàlagbà kéèyàn jẹ́ ní tijú kí tijú kó máa hàn nínú ọ̀rọ̀ téèyàn ń sọ fàgbàlagbà káwọn kí ah, ẹni yìí ìtìjú ló fi ń bẹ ní sọ̀rọ̀ lágbàgbà àwọn báyọ̀ sọ̀rọ̀ kẹ́ẹ̀nẹ̀ ọ̀káyé o ọ̀káyé ọ̀káyé báwo. bàbá yẹn lọ jòkó ẹ lọ jòkó járe àsìkò yín ti lọ àsìkò àwọn àgbàlagbà ti lọ àsìkò tí ẹ náà máa padà lọ torí wọn náà máa padà jì báwọn náà ti jì ẹ tọmọ kékeré kan náà máa sọ pé bàbá yẹn lọ jòkó járe ẹ lọ kú léyìn ẹ̀yà àgbàlagbà òsì ọmọ kékeré ní sọ̀rọ̀ mí ìsàgbàlagbà báyìí àwọn àgbọ̀ àwọn òpin wọn lọ́hùn ìní iná lọmọ yìí wọ́n lẹ̀ báyìí nígbà àgbàlagbà mí lọ́ba ni àkíkọ̀ kan tàlọ́wà bí àkíkọ̀ yẹn ní wáyé kò sí ní sáìdì ọ̀nà daniel lù ni brọ́dà ló ní àkíkọ̀ but àwọn tó jẹ́ pẹ́rẹ́ǹtì tó jẹ́ bàbá brọ́dà yẹn wọ́n wá jẹ́ ìkan àwọn jàmá àwọn mẹ̀kúndòrò wọ́n wá lọ pé àwọn mẹ̀kúndòrò wá láti ìkọ̀tún brọ́dà sáwà fẹ́ kíkẹ́ pé onísúnnẹ̀ ló fẹ́ kó yẹ pé ah, ó àwọn onísúnnẹ̀ ẹgbẹ́ òun darí program kan àwọn mẹ̀kúndòrò ti di àwọn máa jáàsì program ni bó láyé ṣe lónìí táwọn oníbídíà yóò fi ajáàsì program ajáàsì ti pàfẹ́ bí kí n darí programu jọ yẹn kí n sọ̀rọ̀ kí n bá wọn yẹn mo yẹn ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ara ti ní bàbá mi kóńdòrò bàbá àgbàlagbà ni ó ní àbá mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ni o dákẹ́dákẹ́dákẹ́ ló kí n tó wà náà àmú ní bàbá ẹ jẹ́ kí n lo díẹ̀ sí i àsìkò tó fún mi kì í sì pé gan mo ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni wọ́n fún mi ní thirty minutes tó ó kù díẹ̀ ah mo mọ̀ sẹ́gbẹ́ ìyá rẹ ni bí àbá òye sọ̀rọ̀ ah mo ní bàbá ìyá mi lè bí yín lọ́mọ bàbá mi sì lè bí bàbá ń tòótọ́ ìwọ wá sọ̀rọ̀ tí ju seventy lọ tó ń sáré sára yìí ìyá tèmi para ìyá tèmi lẹ́gbẹ̀ẹ́ bàbá yìí <laughs> ah, mo ní bàbá níjẹ́ sọ yẹn ju ẹni yín lọ ìyá mi lè bí yín lọ́mọ ẹ̀yin sáré sẹ́ ọmọ ìyá mi ní sẹ́tọ́ pé rí yín báyìí lẹ́yìn rò pé ah, lóòótọ́ ẹ̀yin jẹ́ àgbàlagbà ẹ̀ lè bí èmi ṣẹ́jọ́ náà máa ń ṣùgbọ́n ìyá mi ìyá mi jẹ́ <laughs> ó ní kíni tí ọba lọ́ba mọ́mọ́ ó ní tí ọba jókòó yẹ yẹ ìrìn kí ọmọ gbogbo eyín ẹnu ẹ pàápàá ah, bàbá rẹ sáré tètè lọ sí di ọ̀rọ̀ ya ṣe mí láyé mọ̀ ìyá mi tẹ́lẹ̀ tí gbogbo àwọn tó wà nínú ìjòkó láwọn àgbàlagbà náà bá ní àà ah, ah, torí gbogbo wọn náà rí pé ọba yẹn tayọ àlàyàn ká àbàbá kò sáà ẹ̀yìn gẹlẹ jẹ̀bi tòtọ́ ìsáré lọ síbi ìyá wọn báyẹn ẹni sáré wọn bú ìyá wọn báyẹn àbàgbàlagbà ní ọkà lọ́jọ́ tí máa ń fàyọ́ mẹ́rin pé àgbàlagbà míì náà máa tayọ àlà débi wípé ọ̀rọ̀ oníjì sọ̀rọ̀ ó mọ yá rẹ̀ ọ̀mọ bí yá rẹ̀ ṣe tó ọ̀sá lè tètè kí yá rẹ̀ mọ́lẹ̀ fara so kọlọ̀bà alákòókò sànù wa àwọn tó jẹ́ àgbàlagbà náà ìyẹn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn ọmọ kéèké máa wọ́ yẹn ńlẹ̀ torí bàbá ń kábùkù lọ́jọ́ náà kéèyàn ní ìjú àgbàlagbà nínú àwọn kan tí súnnà kọ́ wa ni ṣe bá yìí sí alimamu tirmidhi wọ́n gba hadith wa anabi sallallahu alaihi wasallam ni ma kana al-fuhshu fi shay'in illa sha'nahu illa sha'nahu ma kana al-fuhshu fi shay'in illa sha'nahu anabi ni asa àìlójútì ìwà àbàjẹ́ ìwà pòkí kò ní wọnú kankan àfi kó kó àbùkù bá nǹkan yẹn wa ma kana al-haya'u fi shay'in illa zana ìlójútì ò sì ní wọnú ọ̀rọ̀ kan èèyàn ní fojútì sínú àlámọ̀rí kan àfikọ́ yẹ pé yóò kọ́ ṣọ́bà nǹkan yẹn yóò kó ọ̀ṣọ́bà ni so eléyìí báyìí generally speaking ó ń sọ fún wa nípa nǹkan pè lójú tì kí ni orípa rẹ̀ nínú iṣẹ́ wa bákan náà kéèyàn jása kí lórí pa rẹ̀ nínú iṣẹ́ wa ká tó máa sọ sí àgbàlagbà ká tó máa sọ sí àgbàlagbà àwọn wá látọ̀dọ̀ Ibn Buraida ibn Burayda rahimahullahu ta'ala abi radiyallahu anhu ìkànnà wọn sàhábà nabi sallallahu alaihi wasallam ibn Burayda ó sọ wípé Samratu bun Jundub radiyallahu anhu ìkànnà wọn sàhábà ànábì pàtàkì àgbàlagbà sàhábà ànábì ni Samratu bun Jundub ọmọ kékeré ni lọ́jọ́ orí ṣùgbọ́n nínú pò òun ló ti jẹ́ àgbàlagbà náà àwọn sàhábà ànábì ìbẹ̀tọ́ ọmọ kékeré ni láàrin àwọn sàhábà Samratu bun Jundub sọ fún ibn Burayda ó ní laqad kuntu ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam olóhun lásìkò annabi sallallahu alaihi wasallam nígbà tánàbí mbẹ̀láyé fa kuntu ah, ah, ah, ahfadu anhum ó ní àsìkò kan bẹ̀rí tó yẹ pé òun wà láàrin àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam nígbà tánàbí wọn lé ayé tó yẹ pé tí ọ̀rọ̀ bá dé àwọn papọ̀ pẹ̀lú àwọn àgbàlagbà tán jù òun lọ lọ́jọ́ orí nǹkan tí ibùdó Burayda tó lóun há lọ́dọ̀ rẹ̀ ni pé ó sọ pé fama yamna'uni min alqawl illa anna rijalan hum asannu anábíbí àwọn léèrè béèrè lọ́jọ́ kan òun lòun sì nímọ̀ nípa nǹkan jù láàrin wọn ṣùgbọ́n kò sí nǹkan tó kọ òun láti má dáhùn nẹ́bí lóhun lọ́jọ́ yẹn láti má sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ju pé òun rí pé ọjọ́ orí òun kéré jù láàrin àwọn èèyàn lóòótọ́ òun lòun mọ kínní òun lòun ti há nǹkan jù tó bá yẹ pé títí há ni ṣùgbọ́n ìjókòó tó wà ìjókòó àwọn àgbàlagbà ni nǹkan tó wá kọjú òun tó wò fi sọ̀rọ̀ lọ́jọ́ yẹn tó ń ṣe pé òun mọ̀tẹ́ pé òun rí bu fáwọn àgbàlagbà lọ́jọ́ bẹ́ẹ̀ náà ló tẹ́lẹ̀ síkánà àwọn anábi ní bẹ nínú igi kan anábi sallallahu alaihi wa ròyìn albarka ti ń bẹ lára igi yẹn igi ma lálbarka púpọ̀ igi ma ṣe púpọ̀ kódà àwọn báyìí báyìí láwọn ròyìn igi náà anábi ní ta lọ́mọ igi náà gbogbo èèyàn mọ́ ìkan náà àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé bàbá rẹ̀ gan bẹnu àwọn tó jòkó ládọ̀ anábi sallallahu alaihi wa tó jẹ́ sọ̀hábì anábi òun sì mọ́ kọ̀ wá sọ̀rọ̀ anábi sallallahu alaihi wa sọ pé igi dàbídò ni ànábì wá sàlàyé sàlàyé ó wá sọ fún bàbá rẹ̀ létí pé òun mọ ìbéèrè yẹn òun mọ ìdáhùn rẹ̀ nígbà tá ànábì sọ ṣùgbọ́n níjẹ́ kó òun sọ̀rọ̀ ni pé òun mọ kékeré lò á ah, bàbá rẹ̀ ní ah, á bàbá ti sọ̀rọ̀ ọba ti sọ̀rọ̀ kọjá pé wọ́n lọ gba ìbéèrè yìí ẹ wo ìtìjú ìjọba kékeré láàrin àwọn àgbàlagbà àwọn sàhábà máa ń lẹ́kọ̀ọ́ láàrin ara wọn ni ṣé báyìí sùn so ọ̀rọ̀ tó pọ̀ dáadáa nínú àwọn ẹ̀rí ṣùgbọ́n ṣókí àwọn eléyìí tí mo kàn mú wáyìí náà yóò ti jẹ́ kó yé wa yóò sì ti yóò bá ní àbọ̀ ọ̀rọ̀ lèyàn máa ń sọ fún ọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì ọmọlúàbí yẹn ní ó lábọ̀ nú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni sáà tẹ́ fún pẹ̀lú ọmọlúàbí náà nìyẹn ó lábọ̀ kan lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ pàtẹ́ bá fi àbọ̀ kún tẹ́pẹ́ ìwọ́ padà wá dòdìdì ṣùkọ́lọ́ba kó dáhùn kó sànù wa àwa àgbàlagbà náà ká jẹ́ ẹni tí ó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé gbogbo yóò rẹ̀ ìyapa wa náà ńlẹ̀ ká má jẹ́ tí ó ní ìgbéraga

ọ̀rá rẹ̀ dìde di ẹgbẹ́ pẹ̀lú hussein wọ́n wájọ́ ń ṣe ní wọ́n rẹ̀rin wọ́n léra wọn káàkiri ẹ̀lú àwọn ìwá jáde wọ́n wò wọ́n a anábi wá ní hussein mi nì hussein tẹ́ ń wò nínú mi lọ́wà gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ hussein ti nífẹ̀ẹ́ nù anábi máa ń bá wọn ṣeré gan tó bá ń sìn ọjọ́ kan arábi sallallahu alaihi wasallam ń gbé hasan bó ṣe kìtì ẹ̀rọ sọ̀hábì kan ni ah kí ni tani sàábì náà akọrọ al'akọrọbùl habib ó ní ànábì ọmọ mẹ́wàá mo ní in kìsì kankan rí láyé nù wọn ah, ah. ànábì man lam yarham la yurham gbogbo ẹnikẹ́ni tí ìbá ti ṣèkẹ́ fáwọn ọmọ kéèké kìí ṣèkẹ́ fáwọn tó yẹ kó ṣèkẹ́ fún ọlọ́run ní kẹ́hùn náà wọ́n ní ọmọ mẹ́wàá ó kìsì kankan rí nù wọn ànábì ó mọ́ ọmọ méjì wá ìyàwó àníjà kan fóbìnrin yìí ní ẹ̀bùn ni ó fún ní nǹkan àlejò ó fún ní dàbínú bóyá fún dàbínú kan báyìí obìnrin bá pín sí méjì ó fọmọ rẹ̀ kan lọ́kan ó fọmọ kejì kí ni ìsítí wá ju àníjà dúdú kan àníjà ni ápá ah, ah. ìyá yìí àníjà ròyìn ẹ̀ pẹ̀lú ìjẹniire pẹ̀lú ìláàánú ìjẹ́ ọmọlúwàbí èèyàn síbà yìí sì so káwa náà ká gbìyànjú ká rí pé a fa àwọn ọmọ kéékèèké kárípà ń fa wọn mọ́ra kámọ̀mọ̀ lé wọn dànù káàtì má jẹ́ kí wọ́n rí wa ní ìrí pé àwa náà jẹ́ onígbèraga ẹlẹ́mìí gíga ẹlẹ́mìí líle ẹni tí ò ẹni tí ò gba nonsense ká má jẹ́ àgbàlagbà tí ò gba nonsense ká gba àwọn nonsenses wàláì ẹ jẹ́ gba nonsenses nítorí àti correct àwọn nonsenses ó nọ́sẹ̀sì kì káàkiri gba nonsenses àlẹ́ correct nonsenses tó yẹ bá ń sè because àwọn èèyàn aláwọ̀bá alékẹ́lá ní fàbíwọ̀n rahmati min allahi linta lahum àánú ọlọ́wọ̀bá ní bí ìrà níbi tí lè pẹ̀lú àwọn èèyàn yìí walau kunta fazzan ghaliza al-qalb tí ra ní wọ́n ti àforíjì fún wọn wàṣàwírùn fi àmọ̀ kódà má sọ pé wọ́n gbọ́n má sọ pé wọ́n nímọ̀ má pè wọ́n já sọ̀rọ̀ má gbàmọ̀ràn lọ́dọ̀ wọn fàyíza àìzámta fàtàwákàlì àìlàmọ́ tó bá ti wá lè take decision tó ti lè mú pinnu pé tó fẹ́ ṣe rí gbára lé ọlọ́run Allah so ní mo fẹ́ fàyọ́ mẹ́gbẹ́ fi lò ní pé kéèyàn jẹ́ni tí ó lẹ̀ pẹ̀lú àwọn èèyàn wo má ríra rẹ̀ jàwọn èèyàn ní kó jẹ́ kán rí ọ̀pọ̀ ìwọ náà rí báyìí ìwọ náà rí báyìí tó bá ti jẹ́ pé ìwọ náà fúnra náà ló ń yẹra rẹ̀ pé àà ah, ẹ̀yin ẹ̀sẹ̀ wa mọ yí wa náà ẹ̀yin yóò mọ̀ lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ wá gọ̀ púpọ̀ ẹ gọ̀ gan ẹ gọ̀ gan àti kéwú yìí ni ìyá ẹlòmí àti ọbẹ̀ ẹlòmí ò sí pàdé ara wọn nínú ah. ẹnìkan lọ sọ bẹ́ẹ̀ mo sì gbọ́nu jẹ́jẹ́ sí mo sì ń gbọ́n ṣéfẹ̀ẹ́nú làwọn fi ń bá yín sọ̀rọ̀ ni ẹ̀bẹ̀rẹ̀ rí lọ́wọ́ ṣéfẹ̀ẹ́nú làwọn fi ń bá yín sọ̀rọ̀ ni fọ́yẹ́ pé yẹn ti ń kéwì gan ìyá ẹlòmí àti bàbá ẹlòmí inú yóò ti pàdé ara wọn ah. ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kí ẹ má máa kọ̀máǹdì rẹ̀sìpẹ́tì tí lọ́àsì fúnra ara rẹ̀ àwọn èèyàn ní kó o jẹ́ kí wọ́n mọ títóbi rẹ̀ nǹkan tí ò bá yí tó nǹkan rẹ̀ lèyàn ẹ̀jẹ̀ máa jú rẹ̀ fáwọn èèyàn yàgò lọ́nà jẹ́ ń kọjá yàgò lọ́nà jẹ́ wọ́n rí ni olúwarẹ̀ ìhàn ni olúwarẹ̀ bá ti hàn pẹ̀lú ìdíkẹ́ yàgò lọ́nà káwọn èèyàn tó rí ọ wọ́n náà dúró dìgbà tó padà wá hàn má máa fagídí sọ pé káwọn èèyàn yàgò lọ́nà kan jẹ́ kan rí ọ mọ́ wọ́n padà rí ọ tó jẹ́ èyí tó nǹkan ni nǹkan tí ò bá yí tó nǹkan àgbá òfìfo náà ni máa ń dún àwọn àgbàlagbà láti àgbá òfìfo ni máa ń dún kí lèyàn fẹ́ fi eh, ṣúhùrọ̀ ṣúhùrọ̀ kí lèyàn fẹ́ fi ṣe kíyàn hàn kíyàn hàn kí lèyàn fẹ́ fi ṣe nítorí pé yóò padà bá ti ẹjẹ́ láyé àtàkìyàmọ̀ ni ìhàn tí kò bá ti sí ìkìláàsù ń bẹ̀ ọlọ́run bá ní máa ń fi yàn hàn jẹ́ kọ́ jẹ́pọ́ náà ni ó fi ọ hàn tọ́lọ̀ bá lẹ́gẹ́lá bá sì fi ọ pamọ́ wà láorí náà lọ́wọ́ bá fi ṣe fún ọ ó ṣe fíra rẹ pámpọ́ lọ́wọ́ bá lẹ́gẹ́lá bá ṣe fi ọ pamọ́ tọ́lọ́jọ́ bẹ̀rẹ̀ sí àmọ́ ọlọ́run bá lẹ́gẹ́lá padà fi ọ hàn so kọ́lọ̀ bá kó dáhùn kó sànù wá so eléyìí báyìí làwọn ẹ̀kọ́ tí a ní láti kan láti gbóyé láàrin ara wa ká sì bẹ̀rẹ̀ sí máa lò láti ìsìn lọ tó ti bá rí sìn so kọ́ máa kọ́ máa lapa kó máa jáde láàrin ara wa kó tún wá máa jáde sí àárín àwùjọ tí ó tó tóbi jù báyìí lọ káwọn èèyàn rí pẹ́lẹ́ kọ́ ni wá káwọn èèyàn ráwọn onísúnnà kan rí pé má àmọ́ àlọ́ kódà irú yìí báyìí la káwọn ọmọ wa máa bá rìn ah! torí pé àwọn ọ̀bà tó da tí ń bẹ lára yìí àrípẹ́ táwọn ọmọ wa bá ń bá yín nìkan bá ń súnmọ́ yín nínú àwọn ọ̀wà yẹn náà yóò mọ̀ wà lára wọn kọ́ mọ̀ jẹ́ pé àwọn èèyàn mọ̀ á lé àwọn ọmọ sá fún wa àwọn ọmọ tí ò lójú ti wò àwọn ọmọ tí ò lójú ti ságbàlagbà ọlọ́mọ ti wá bẹ́ẹ̀ o subhanaka allahu farji ṣẹlẹ̀ láìláì tó fún kàtó lè naam ẹni wọ́n ní béèrè látàlẹ́ ìpínlẹ̀. oní fún àǹfààní àwọn ẹbí bá bí ilé náà kọ́kọ́ gbọ́ bá bẹ̀rẹ̀ tó ní fi pẹ̀lú pẹ́kú sì bá àdámọ̀ nìyàn mú bí kí ẹ máa pa àwọn àgbàlagbà lé tó kó síbẹ̀ náà bá kí ẹ máa kúnlẹ̀ kí ẹ máa tẹ̀ fún yàn kàkà báwọn. nǹkan tí sàríà bá pè lápẹ́lé lápẹ́lé wọ́n ní àwọn tí wọ́n wá sí ọ̀rọ̀ ìjápẹ́lé ìlápẹ́lé fàgbàlagbà ìlójútì fàgbàlagbà àwọn tí wọ́n sì gbọ́ yé ṣé ìkúnlẹ̀ náà sókó sínú ìtàpẹ́lé fún àwọn àgbàlagbà èyí ń ìsàbùkù fún àgbàlagbà ni o ìkọjá ààyè sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni a ò kí ń kúnlẹ̀ fàgbàlagbà o a ò kí ń kúnlẹ̀ ṣẹ̀rí àtakò ìkúnlẹ̀ ṣẹ̀rí àtakò ìtẹ̀ ìdọ̀bálẹ̀ ṣẹ̀rí àtakò ó yé báyìí sí so eléyìí báyìí ṣùgbọ́n àwọn nǹkan míì ń bẹ tí ṣẹ̀rí àfààyè gbà tó jẹ́ àwọn nǹkan tíyàn fi ń ṣe àpọ́nlé àgbàlagbà tá a lè fi ṣe àpọ́nlé wọn tó ṣe báyìí sí so bí ká bá wọn gbẹ́rù tó bí kí ká máa ràn wọ́n lọ́wọ́ nígbà tó bá ní hájà sí wa nígbà tó bá dé bùkátà sí wa ká ràn wọ́n lọ́wọ́ wọ́n fẹ́ pọnmi ká bá wọn pọnmi wọ́n fẹ́ gbálẹ̀ ká bá wọn gbálẹ̀ wọ́n fẹ́ ṣe gbóró àwọn nǹkan àwọn nǹkan ọmọ yìí lépo lójú ìkúnlẹ̀ yìí nìkan náà nídé ẹ̀wádìí kún yẹn pé bàbá ìkúnlẹ̀ nítorí pé ṣẹ̀ríyà kò fààyè gbà mí ni tó bá yẹ kó bá fààyè gbà mí ni ìbá fi ṣe ilé ṣe pàápàá ìbá fi yín ní ọ̀rọ̀ ẹ̀yìn gẹ kọ̀ bá tún yín gẹ pàápàá ṣùgbọ́n torí pé rí ni wallahu alam ẹ̀mú ìfọ́sí ìdí ìdí ìdí lọ́dọ̀ aláwọ̀kọ́ ni pé ṣé inú àpọ́nlẹ́rẹ̀ ni pé kí èèyàn jẹ́ gbogbo omi tí ẹni kùn bá kí ẹ máa ń dábàbà ìgbìyàn lọ kí ẹ máa lè dé ìgbé àti ìgbé sọ lóko jókòó so ẹlẹ́ẹ̀kejì ni pé pẹ̀lú ìṣesí àti ìròyìn tí wọ́n gbọ́ pẹ̀lú ìgbé àwọn sábà ọ̀sán pẹ̀lú bí àyànnà ìgbìyàn àwọn sábà ìgbà ó dáa ń tààrà pé tí àpá ìgbàgbà bá ẹ fún ìyàn ní ìmọ̀lẹ́ pé àpá ẹ pé ó máa lọ wùwẹ̀ tó ọkùnrin tó ń gbà tó ọkùnrin máa ń kẹ́kẹ́ tó kíkà rẹ̀ bá lè dọ́wọ́ pé á àwọn àgbà tó bẹ́ fún ẹni máa dé. bọ̀ mùsà àwọn èèyàn ní tí èèyàn ò rí ní láìpẹ́ ní ìsúlálẹ́gbàá àti kí sálámọ̀ ti jẹun pẹ̀lú gbèsè dọ̀tí pẹ̀lú aṣọ tó wọ̀ pẹ̀lú gbèsè gbèsè fún ọmọ lára tó pé àti tó mọ ohun gan pété màá bá àwọn kìnìún tó mọ ohun mọ tó ṣé èèyàn ò pé ṣé irú àyàn máa wọn sáfáyé ni àbí àbí ọ̀bùn àbí torí àwọn nǹkan yẹn tó pé ẹlòmíì tó bá tó bá yẹn tó bá ti súnà ìdánilá náà pé àwọn tó pé ìjàlá ní àwọn ọmọ lẹ́yìn ìgbìmọ̀ yẹn tó ń tẹ̀ tà tó gba àwọn kìnìún yẹn yóò gbé bí akẹ́bà ṣàlàyé pẹ̀lú àwọn kìnìún yẹn lọ pé ó ti kọ́mọ̀ sí ìfà àwọn búrádì lára pé wọ́n mọ́ sínú àti báyìí tó pé àdìyẹn ó lè mọ́ rí pé kìnìún yóò dá tó kò sì ni pé torí àdúrà tó àwọn ìbéèrè tó dáa náà ní ìbéèrè méjèèjì yẹn alákọ̀ọ́kọ́ inú àpẹẹrẹ ni kí èèyàn dìde fàgbàlagbà kódà kó jòkó sórí iṣẹ́ abẹ́ mi inú àpẹẹrẹ ni hadith kan bẹ sí àwọn Aisha radiyallahu anha tó gbà wá yàrá ń ṣàròbí ara ẹni hà ní òun rẹ ni náà tó fi ń jọ ànábì tó Fátímà nínú sí sí Fátímà wá ní pé yàrá ń ṣàròbí lórí pọ́tò pé tó bá ti rí ànábì tánàbì bí bá dé báyìí yóò dìde fún ànábì yóò wá mú ànábì jókòó sórí ibi tó ti dìde yẹn tó jẹ́ jókòó tiẹ̀ yẹn kìí tòun nìkan ní máa ń ṣe bẹ́ẹ̀ là náà máa ń ṣe fún Fátímà náà tánàbì bá wà ní jókòó kan tí Fátímà bá dé ànábì ó dìde ànábì ó wà lọ bá Fátímà yóò sálámà sí yóò sì tó kíìsì ẹ̀ ànábì ó sì fi síbi tó ti jòkó ibi tí ànábì ti jòkó gẹ́gẹ́ ànábì ó dìde fún yóò ní kí Fátímà jòkó sílẹ̀ ìsàpẹ́lẹ̀ yìí pẹ̀lú gọlọ́wọ́n ba so ọmọ ẹni kìí dàgbà lọ́dọ̀ yẹn yóò máa kéré náà ní gbogbo gbà ìyẹn lè kíìsì ọmọ yẹn ìyẹn lè bọ ọmọ yẹn lọ́wọ́ lóbìnrin ìyẹn lè dì ma ọkọ rẹ̀ ó ṣe sùúrù ni o <laughs> so ànábì sallallahu alaihi wasallam ń ṣe bẹ́ẹ̀ fún Fátímà kéèyàn dìde láti fi ìjòkó yẹn pọ́n àgbàlagbà lé kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ kódà náà àpọ́nlé tó ga ni ṣùgbọ́n àgbàlagbà kọ́ mọ̀ sọ pé wáyé wọ́n dìde mẹ́wọ́ à tọ́rọ o láyé kí mọ̀rọ̀ rọ́jù lọ rọ́jù láti májìlísì ni èèyàn gbọ́dọ̀ gbéyàn dìde lórí ìjòkó rẹ̀ èèyàn lẹ́kọ̀ọ́ ni àwọn adìẹ yẹn wá jòkó lẹ̀ ẹ máa ti ẹ̀gọ̀ púpọ̀ dìde kó fẹ́ fún mi ọmọ ìṣeré nǹkan rìn dì mọ́lẹ̀ ni o ṣe bàbá àyí sọ fún yàn kó dìde fún yàn tó bá wù mí kí n bá dìde fún yín tó ó ti báyìí nù tó kéèyàn má ṣe àwọn nǹkan yẹn kéèyàn má ti gbọ́ yé síra wọn ṣùgbọ́n ó dáa bẹ́ẹ̀ kéèyàn dìde fàgbàlagbà kó fàgbàlagbà sí orí ibi tó ṣe jòkó tó láti jẹ́ kí ọjà pọ̀nlé fàgbàlagbà yẹn náà mẹ́lẹ̀kejì wá ni pé nípa ìmọ́tótó ká jẹ́ni tí yóò máa tí ó máa ń má dáadáa ṣe rí nínú ìgbàgbọ́ òun lọ́wà Kama máa mọ́ mùsùlùmí tọ́lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala bá sórí fún wa ọlọ́run mọ́ ńlá ìtì kó rí lára wa pé orí yẹn lápá lára wa nítorí ẹ̀ kódà tó bá yẹ pé aṣọ kan méjì mẹ́ta lábá ní tọ́lọ́ba àríkílá fi ṣe wá lórí tọ́lọ́ba àríkílá tó fi tàwá lọ́rẹ̀ tọ́lọ́ba fi kẹwàá ká gbìyànjú kárí pásọ yẹn mọ́ dáadáa ní tán pè ní zuhudu kò ń ṣe kéèyàn máa dọ̀tí o kí ìyẹn jẹra kásọ̀ yẹn pọ́n ẹ́ kò ń ṣe náà pèlè zuhudu zuhudu ni kọjá sí pé ìwọ̀nba díẹ̀ tí èèyàn bá ní nílé ayé tó tó yẹn gbọ́ bùkátà yẹn náà ni kíyàn náà ni kíyàn máa lò kíyàn máa máa wà lékún mo ti ní dèdè aṣọ tó tó mi láti fi bàtírí ara láti fi sọmọlúàbí kí wọ́n yẹ pé mo wá lé kí mo wá lé aṣọ tó pọ̀ àbí mo máa lé dúkìá ayé máa lé ayé kéèyàn jẹ́ ni tí ó kéré ayé tí ó pàtàkì àkèyà àmọ́ tó ń pè ní zuhudu rẹ̀ bá ń sìn so téèyàn bá ti lásọ tó bá dèdè tọ́lọ̀ bá dégá bá pèsè fún kójú kó mọ́ dáadáa kéèyàn sì máa mọ́ kéèyàn máa wà nímọ̀ tó tó gbogbo bá ó jẹ́ sí pé súnà náà yóò máa wà wọ́n yẹn sí àwọn èèyàn ní súnà ní pé títà náà bá ti di táwọn náà bá ti di onísúnà o tó bá náà ti máa pọ́n rí àbí ẹ̀sìn àrùn pàlẹ́ fẹ́ káwá ṣe àbí torí ẹlòmíì ìtẹ́lòmíì ń gbóyè nìyẹn pé àṣọ ah, ọ̀run á ká àbádò ní lọ sọ mọ́ àbí ẹ̀rọ bá sọ wọ́n ṣe ń ká síra ìsìn tí ó léyìn òsì inú sí sí ànábì sallallahu alaihi wasallam nítorí ẹ̀ ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yẹ pé ahabbu thiyabikum ila Allahi al-bayad ànábì ní aṣọ tó lọ́wọ́ bá láìkì jù aṣọ tó lóore jù òun náà láṣọ funfun ànábì ní ẹ máa wọ̀ wa kaffinu fihi mawtakum ẹ sì máa ṣe kíni ẹ sì máa fi sí òkú yín ànábì sallallahu alaihi wasallam láìkì aṣọ funfun gẹ́ sí báyìí aṣọ tí ó funfun dáadáa tó ká jẹ tẹ́lá yẹn pásọ fún ìyẹnfẹ́ wọ̀ káṣọ yẹn kó funfun dáadáa alhamdulillah tó wáyé pé kọ́lọ̀ mí náà nìyẹn fẹ́ wọ̀ kí yẹn jẹ́ sí pé aṣọ tí ó yá yìí ni kí yẹn sì lọ sọ kí yẹn wẹ̀ káṣọ yẹn sí dáadáa kí yẹn bá ní tùràrí kí yẹn fi tùràrí sára inú kan tánàbí sallallahu alaihi wasallam láìkì jù ní ayé àdébí ní nǹkan méjì náà ni innama hubbiba ilayya fi dunyakum nǹkan méjì tọ́nà ọba àlejò ajé kí n nífẹ̀ẹ́ tí tùràrí lọ́fíńdà àtòbìnrin tọ́bátà nẹ́bí láìkì obìnrin wà láyẹ ní tòótọ́ ni tẹ́rí kí èèyàn láìkì obìnrin èèyàn pé nípa zina ni ọ̀dá kí èèyàn láìkì ànẹ́bí ọ̀láìkì zina bí lóde bẹ̀rẹ̀ kí èèyàn láìkì obìnrin lára pa ànẹ́bí pé lọ́kùnrin ni ọlọ́run lè gẹ́lá fún ànẹ́bí fifty láti súnmọ́ obìnrin ọlọ́run bá lè gẹ́lá so ànẹ́bí láìkì tùràrí dáadáa sùtáwà náà tọ́lọ́run bá lè gẹ́lá bá tẹ́ wa bẹ́ẹ̀ tọ́lọ́run bá lè gẹ́lá bọ̀ sí kéèyàn máa fi sára kó jẹ́ sí pé súnà máa fi wu àwọn èèyàn tó ti yé èdè pé sẹ́yìn ọmọ wa lọ tó yẹ pé ẹjẹ́ bí nǹkan tán sọ tó àti kí èèyàn gan yóò wá di ìnira fún èèyàn pé ẹ̀mẹ́jẹ̀ ń kí káwọn èèyàn máa rí pé kán máa rí pé nǹkan náà ni wá èèyàn máa sá fún yẹn àbí èèyàn ó tẹ̀ wá fẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ yẹn gan lórí ìrún gan ìbànújẹ́ wa bá yẹn níbi ìjáfítán tó ti bá yẹn sè so ká gbìyànjú ká máa wẹ̀ déédéé ká gbìyànjú káàmọ̀ fọ́sọ́ wa káàmọ̀ ìyẹ̀tọ́ ọ̀bá ní ká bá ní ká ní pọ́lìtì tá bá ní pọ́lìtì ká fasọ sómi ká nù yóò tó gbé ẹwà bàtà jáde díẹ̀ tẹjọ́ ìdájá máa ń dùn so ká gbìyànjú ká tàwọn nǹkan ìyọ́lọ́ọ̀bá yóò ṣe rọrùn fún wa so fáànà